السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود الحمد لله الحمد لله الذي لا إله إلا هو ناصر المؤمنين والصلاة والسلام والأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wa ọba tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lẹ́yìn ohun ọlọ́run ọba Allah nìkan ọba ilọ́ba tí ó ń jẹ́ olùrànlọ́wọ́ fún gbogbo àwọn tó bá gbàgbọ́ látàná dèní dọ́là nígbà tí gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ torí kò sí kankan tọ́gbọ̀rọ̀ máa dẹ́rù bàyàn nínú sánmà àtìlẹ̀ mọ́ tó ìbá ti gbára lé ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ará ilé anábì pátá sọ̀rọ̀ tí a fẹ́ tú láàárọ̀ yìí nínú àwọn tafsiru Qur'an al-Karim tá ń bá lọ òun náà ni tafsiru surati al-Buruj tafsiru surati al-Buruj سورة البروج سورة أنزلت في مكة هي مكية مكة مكة سورة البروج سورة نا سورة تهدف إلى تضحية المؤمنين السابقين wọ́n fẹ́ sàlàyé fún wọn nípa ìfaradà àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ti lọ. wàtàsíbítì alhadirin yóò máa jẹ́ ìfẹsẹ̀múlẹ̀ fáwa táàkù lẹ́yìn àwọn tó ti lọ táwa náà ń tẹ̀lé erépa gbàgbọ́ wọn. sọ́ra yóò sàlàyé fún wa nípa àwọn kèfèrí àwọn ọ̀tá àwọn olùgbàgbọ́ òdodo. yóò sì jẹ́ àmà títóbi alukur'ani alkarim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní mo búra pẹ̀lú sánmà zatil buruj sánmà tó jẹ́ pé ó ní àwọn ààyè kan tí àwọn oòrùn àti òṣùpá tí wọ́n máa ń sọ̀kalẹ̀ síbẹ̀. Si أقسم الله تعالى بالسماء ذات المنازل التي تمر بها الشمس والقمر nínú sánmà yẹn ó níbi tí àwọn oòrùn tí wọ́n máa ń sọ̀kalẹ̀ sí alburuj ìtumọ̀ ní pé almanazil àwọn ààyè tí wọ́n máa ń sọ̀kalẹ̀ sí tó bá yá wọ́n tún gbéra kó ń bẹ́ẹ̀ wọ́n tún padà síbẹ̀ ẹ bá rí oṣù parí pé yọ́ máa yọ yóò tún máa dínkù bí ṣe dínkù yẹn ń lọ ni yóò tó lè sọ̀kalẹ̀ sọ àyè yẹn yóò tún gbéra lóṣù míì àwọn àyè tí wọ́n ń sọ̀kalẹ̀ sí yẹn òṣùpá àtọ̀run ni wọ́n ń pè ní aliburuj ọlọ́run wa ni mo fi sánmà búra sánmà tó ní àwọn àyè tí òṣùpá àtọ̀run máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ ọlọ́run lè búra pẹ̀lú ẹ̀dá rẹ̀ àmọ́ àwọ̀ gbọ́dọ̀ búra pẹ̀lú ẹ̀dá ọlọ́run lẹ́yìn ọlọ́run àmọ́ ọlọ́run lè fi àwọn ẹ̀dá rẹ̀ búra ọlọ́run ló fi sánmà búra zatil buruj sámà tó jẹ́ pé àwọn oòrùn àtòṣùpá wọ́n ní ààyè níbẹ̀ tí wọ́n máa ń sọ̀ kalẹ̀ sí ọlọ́wọ́ bá ní wal-yawmi al-maw'ud wal-yawmi al-maw'ud ayé aksama bi yawmi al-qiyama bá ní mo tún búra pẹ̀lú al-yawmi al-maw'ud ọjọ́ wo ni wọ́n ń pè ní al-yawmil ma'un ìjàmá yawmil qiyama ọlọ́run ni mo fi ọjọ́ al-qiyama búra allahu akbar ìjọ yẹn tóbi la yuqsimu al-azimu illa bi'azim ọlọ́run tó tóbi ò ní fi kankan búra àfikọ́jẹ́ pé ìkànnà ó ìkànnà tóbi ọlọ́run bá ní wal yawmil ma'un dẹ̀ ọlọ́run bá ní mo fi ọjọ́ alìkìyàmọ̀ búra alẹ́dì wà àdà láwùlẹ̀ hálíkọ́ ayẹjìmọ̀ àwọn alìmọ̀ọ́dì ni pé alẹ́dì wà àdà ọjọ́ tí ọlọ́run bá ti sàdéhùn fún gbogbo àwọn ẹrú ẹ̀ gbogbo lòun ó kójọ síbẹ̀ àtàwọn tó ti kọjá àtàwọn tá a wà ń sìn àtàwọn tí wọ́n ń bọ̀ ẹsẹ̀ ó pè é ẹnìkan ò ní pẹ̀lú ẹnìkan ò ní wa ọjọ́ tá a sàdéhùn yẹ ọgbọ́

ọlọ́wọ́n bá ní wa ṣáhídin wa mashhúdẹ̀ ọlọ́wọ́n bá ní mo tún fi ṣáhídì búra àti mashhúdì àkísàmà láwọ̀ bí yawmil jumu'a ṣáhídì òun náà ní jọ jimá mashhúdì òun náà ní ìjọ àràfà wa ṣáhídin wa mashhúdẹ̀ ọlọ́wọ́n bá ní mo fi jọ jimá búra mo sì fi jọ àràfà búra ọjọ́ méjèèjì tóbi lọ́dọ̀ ọlọ́ ọjọ́ jimá tóbi ọjọ́ àràfà náà tóbi wọ́n ní lima fihima min ichima il muslimin torí pé àwọn mùsùlùmí á máa kó jọ sí ojú kan níjọ́ jimá lẹ́ni gbogbo wa á máa lọ á máa lọ níbo là ń lọ yẹn alùpùpù mú tẹ dání à ń lọ jimá ọlọ́run fi jọ yẹn búra ọjọ́ àkójọ ni òun sì fi ìjọ àràfà búra tí gbogbo àwọn alálàájì tí wọ́n pàdé ní ilẹ̀ àràfà kìí sókè àràfà o ilẹ̀ ni ẹ bá rókè kan bẹ àwọn èèyàn kan wọn lọ lè pánkẹ́ yẹn ni ètò ìjọ kí àràfà ilẹ̀ àràfà ni àmọ́ wọ́n láwọn òkè díẹ̀díẹ̀ ń bẹ tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ ẹ wà lọ́wọ́n gòkè àràfà òsì ti ń jẹ́ bẹ̀ wà lórí ilẹ̀ yẹn ni lásìkò tí ọlọ́run bá aláàfẹ́ fi yín ṣe fáàrí níwájú àwọn màláíkà ìgbẹ́ ẹ̀dá wẹ̀rú mi àtàwọn ní sọ́ọ̀dà ń gúbàrà ẹ̀rí tí ẹsẹ̀ wọn kó eku ẹ̀rí tí wọn ò dé fìlà ẹ̀yìn màláìka ẹ̀rí wọn ẹ̀rá wẹ̀rú mi wọ́n wá látọ̀nà tó jì ní òṣèṣídókun bíi àní kọ́dígà fàdítù làhùn mo wá ń fi yín jẹ́rìí ẹ̀yìn màláìka nísìnyí pé gbogbo àwọn tó lára fáyìí mo ti fẹ́rí jì wọn ọlọ́run mọ́ṣẹ́ àràfà náà mọ́ṣẹ́ ilé wọ̀ àwọn àforíjì ìdẹ́yìn máa ń fi ten million twenty million rà mẹ́rin bá ti lágbára ẹ̀ ọlọ́wọ́n bá ní wàṣà ìdín wa mashhude mo búra pẹ̀lú jọjímà mo sì búra pẹ̀lú jọjímà tìlà ashabul ukhudud ọlọ́wọ́n bá ní kò ní dá fún àwọn àjọ agbẹ́kòtò kó tìlà àìlọ́ìnà kìí ṣe wọ́n pa á nìyẹn kutila huna lu'ina udhiba ọlọ́run bá ní ibi dandan èmi ọlọ́run kọ́ máa bẹ fún gbogbo àwọn ìjọ tí wọ́n gbẹ́ kòtò ashabul ukhdud nígbà ọlọ́run búra pẹ̀lú sánmà àti ààyè táwọn oòrùn máa ń sọ̀kalẹ̀ sí àtòsùpá tọ́lọ́run fi ọjọ́ alikiyama búra tọ́lọ́run fi jọ jimá tọ́lọ́n fi jọ àràfà búra ó wá kú jawabul qasam kí ló fẹ́ sọ tí ń fi ń búra ọlọ́run wá ní kutila ashabul ukhdud ọlọ́run wá ní kò ní dáa fún gbogbo àwọn ìjọ agbẹ́kòtò òun ti gbé wọn jìnnà sókè ọlọ́run wọ́n ti dẹni ìgbé wọ́n ti dẹni ìyà ó ní jawabul qasam annari dhatil waqud ashabun nari بدل اشتمال النار أي أصحاب النار ذات الوقود àwọn àjọ tí wọ́n dáná wọ́n dáná sílẹ̀ tí wọ́n ń jó tí wọ́n ń kẹ́ tí wọ́n dáná fáwọn àwọn olùgbàgbọ́ òdodo wọ́n dáná sí wọn láà ọlọ́run bá ní kóòtìlà ọlọ́run bá ní wọ́n ti jìnnà síkẹ́ ohun ọlọ́run lọ́ìnà أصحاب الأخدود أصحاب, أصحاب النار ذات الوخود ينتج ذات الحطب الشديد الالتهاب كيسينا ووووو موانكوا ولبابودو دوسنوه أين باباوا أين ياوا إطاعوا أصحاب الأخدود الإمام مسلم وقبوان صحيح مسلم وقبوان wọ́n ní aṣọ aibin afáwa aṣọ aibin ana rasulullah sallallahu alaihi wasallam àwọn náà gbàdí sí wa wọ́n lànà bí wa muhammad sallallahu alaihi wasallam pa ìtàn fáwọn nípa àwọn ashabul ukhdud àwọn ashabul ukhdud yìí wọ́n ṣẹ̀mí láàrin ìgbà tí anábì Ìsá lọ ká tó gbé anábì wa muhammad dìde sallallahu alaihi wasallam wọ́n ní Najran iná ti sẹ̀mí ó súnmọ́ Yaman ó ti ń wọ ilẹ̀ Saudi wẹ́rẹ́wẹ́rẹ́ ayẹyẹ ni àwọn asáàbùlù hududi gbé ànábì wá pàtàn àwọn ìjọ agbẹ́kòtò yìí kòtò tí wọ́n dáná sí ànábì wá pàtàn àwọn fáwọn sàábé àfáwà Suhaib Suhaib bẹ̀ òun nígbà tàn yíwá ó ní ànábì ní káàdà málikún fi man kana qablakum zunawas ni wọ́n korúkọ rẹ̀ zunawas wọ́n ní ọba kan nínú àwọn ọba tí wọ́n ti gaba gàba síwájú yín wa kana lahu sáhìrùn ọba na tobi puku ó wa ni bàbá ológun kan lẹ́gbẹ̀ẹ́ baba ológun yẹn òun máa ń wá láti agbègbè tiẹ̀ wa ba ọba ìlú kan náà wọ́n jọ yóò máa wá gba information lọ́wọ́ àlìjànú yóò máa sọ fún ọba yẹn sáhìr ni ológun ni àwọn adáfá ni yóò máa lọ lè gba information lọ́wọ́ àlìjànú nípa àwọn èèyàn tó ń bẹ láàfin yóò máa wá sọ fọ́ba pé lágbájá ibi tó lọ lánàá ni lágbájá ní tó ṣe lánàá ni ní tó ṣe é tọ́ba ti wá dé sàfin ọba ọmọ aṣọ fún wọn yìí pé ìwọ ń tiẹ̀ òṣèlú báyìí lánàá ìwọ ń tiẹ̀ ọlọ́bì báyìí lánàá ìwọ ń tiẹ̀ nǹkan báyìí lọ jẹ lánàá wọn ò ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn ní bẹ́ẹ̀ ni wọn ní ìdán ana tọ́ba rí bẹ́ẹ̀ ṣé mo sọ fún yín pé mi ní ọlọ́wọ̀n báyìí ó pèrè àlọ́lọ́wọ́n ìdáa al-uluhiyya ó lè mi ni ọlọ́run ọba yín ọlọ́mà kábùrà anábì ní lẹ́yìn ìgbà tí bàbá adáfà yìí bàbá ológun yìí nígbà tó wá darúgbó ó ti darúgbó jọkújọkún yìí ti ń rògbò wà lé ọba kọ́ọ̀lá <laughs> lil malik ọwọ́ sọ fọ́ba pé inni qad kabiritu aw kaburitu fab'ath ilayya gulama mo ti dàgbà o ẹ̀yìn mi ti ń tẹ o ẹnu fún mi ti jáde o ojú àti otí wọn ò ti ṣe dáadáa mọ́ فابعث إلي غلاما إني قد كبرت فابعث إلي غلاما ó ní mo ti dàgbà mo ti darúgbó wọ́ba ó sì fún mi lọ́mọ kékeré kan ó alimoho sehra kí n kọ́ níṣẹ́ magic àti bá a ti máa ń wusẹ́ bá a ti máa ń ṣe pẹ̀lú àwọn àlìjẹ̀nu nítorí pé wọn ò fẹ́ kí ojú ó tì ọ pẹ̀lú àwọn information tó máa ń fún àwọn aráàlú tí wọ́n bá ti kú sí ẹ̀wọ̀n gbóhùn dàgbàjọ́ lọ ẹ̀hẹ̀n ó nílé pé lọ́lọ́mọ tó ní òní tuntun sọmọ́ wà á tètè fún mi lọ́mọ kékeré kan tó bá ṣáàpù dáadáa kí n kọ́ ní idán kí n sì kọ́ ní bá a ṣe wọṣẹ́ bá a ṣe gba information lọ́dọ̀ àlìjẹ̀nu bàbá àṣà ilé egbò láàmú yóò àlímùhù ọba bá sọ fún àwọn ìmọ̀wá rẹ̀ àwọn aráàlú pé ọmọ wo lọ ṣáàpù jù ní àwọn ọmọ kéèké tó wà lò ọmọdún méjìlá mọ́kànlá wọ́n sá padà náwó sọ́mọ kan pé á ah, ọmọ yẹn ní tó bá ti gbọ́ ó ti gbọ́ nìyẹn. وكان في طريقه إذا سلك راهب ìmọ̀ wa lọ sí ọ̀dọ̀ bàbá adáfáyín láti agbègbè ọba yọ lọ sí ìlú kejì ìlú kejì ni bàbá adáfáwà ọmọ kékeré yà máa rìn lọ ọmọ eleven twelve years a máa lọ lè kọ́ bí wọ́n ṣe ń padán magic nílé ìkọ́sẹ̀ jálàbí wàkánà fi tọ̀rí kìí ìdá sálẹ̀ kàrọ́ ìbùn wọ́n ní ìgbà tí wọ́n ń lọ ọwọ́ gbọ́ tí rọ́hìbù kan rọ́hìbù ni àwọn tí wọ́n wà lérí ẹ̀sìn ànábì Ìsá alayhi salatu wassalam táwọn gba ọlọ́run lọ́kan tí wọ́n mọ ọlọ́run lọ́kan tí wọ́n wà lérí tawhid kó tó nípa nípa Muhammadu sallallahu alaihi wasallam ni wọ́n ń gbọ́ ti ń pè ọlọ́run la ilaha illallah la ilaha illallah wahdahu la sharika lah ń kí ọlọ́run ọba nínú sọ́ọ́mọ́ rẹ̀ níbi ilé tí ń ṣèjọsìn faqada ilayhi wa sami'a kalama ń bọ̀ kan lọ́ba gbọ́hùn yẹn lọ́ba lọ́dẹ́jọ́ kò ti bàbá olùjọ́sìn fọlọ́run ọba ọwọ́ tẹ́tí gbọ́ gbogbo tí wí bí ṣe ń kí ọlọ́run bí ṣe ń yin ọlọ́run ọ̀la ọwọ́ di pé kìí ṣe ọba àlọ́ àwọn níyìn fa àjábà fa àjábà ìjọsìn yẹn wá jọ lójú pé a ah, ọlọ́run gangan ti yọ ká máa sìn lélẹ́yìn wàkánà ìdá àtà sáìrà marra bi rahibi wàkàdà ilayhi wọ́n ní gbogbo àti máa ń lọ sọ́dọ̀ bàbá dáfà yìí tó bá ti kọjá lọ́dọ̀ bàbá olùjọ́sìn fọlọ́run yóò dúró sọ́dọ̀ rẹ̀ wàyíká àtàsáhírà dọ́rọ́bà tó bá dọwọ́ ọ̀sán yóò sì máa lọ́dọ̀ bàbá adáfá bàbá adáfá máa ń béèrè pé àdéhùn tá a jọ ṣe pẹ̀lú ọba onípamọ́ jí wá níbo lọ yà yọ wà lù yóò lù ọmọ yẹn fàṣàkàdá líka ìlà rọ́hìn nígbà ọmọ yẹn wá kejì ó sọ fún bàbá olùjọ́sìn fọlọ́mọ yìí pé bàbá bàbá olùjọ́sìn fọ́lọ́wọ́ bá wá sọ fún pé ìdá àṣíta sáhírá tẹ́lù bá ń bọ̀ ọkọ́ mọ̀ bá máa lù ọ́ mọ́ fọkúl tó bá ti dọ́dọ̀ rẹ̀ sọ fún yí pé àwọn ará ilé mi ahàlì habasa ni ahàlì àwọn ará ilé àwọn fámìlì mi bàbá mi àti ìyá mi àwọn ni wọ́n bẹ̀ mí iṣẹ́ àwọn ni wọ́n jẹ́ kí n pẹ́ sọ bẹ́ẹ̀ fún ìdá àṣíta sọ fún àwọn bàbá àtìyá pé habasa ni asáhìrò tí bàbá adáfà bàbá ológun yẹn ó ní ó dẹ̀bí mọ́lẹ̀ ní òjá tètè kú mbẹ́ nítorí àwọn nǹkan tá ń gún àwọn nǹkan tá ń lọ ìṣẹ́pọ̀ <laughs> ìṣẹ́pọ̀ níwájú bàbá lè ní àwọn jálàbí tẹ́bá délé wọn ah! ọmọ làákùn ní yọ̀bọ̀ àwọn lẹ́bọ̀ ọlọ́mọ́sàbá tún wọn ṣe وإذا خشيت أهلك فبسني الساحر فبينما هو على ذلك إذا أتى على دابة عظيمة wọ́n lọ́wọ́ àdíjọ́ kan ọmọ kékeré yìí wọ́n ń bọ̀ ń lọ sí ọ̀dọ̀ àfá rẹ̀ láti lọ́dẹ̀ kọ́ nípa tawhid lọ́wọ́dẹ̀ ti kó mẹ́ oye yóò tó lọ́dọ̀ bàbá adáfá ní tàn wọn ni òtòdó tó lódodo àmọ́ odidi ìlú lọ́bẹ̀ẹ́sẹ́ odidi ọba ìlú àwọn náà appointed gbogbo tí àbáyẹn bá sàn sọ yẹ́sà máa wò wọ́n ràn ìpè òpòrọ ni ọ èmi tó lódodo ní wọn bọ ọjọ́ kan mọ lọba rí àwọn èèyàn tí wọn pọ̀ rẹpẹtẹ lójú ọnà. lọ́wọ́ béèrè yìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ lọ lókejì wọ́n ní à nasa àdáàbà wọ́n ní ọ̀rọ̀ kan yẹn ni ó rí ẹranko ńlá kan ẹranko àbíjà kan bẹ́lẹ̀ yìí bá gbọ́yàn mú yọ́ fàyàyà ni kò sẹ́nìkan tó lè lóhun tún lọ́mọ lórí gbogbo owó dúró síbí bóyá kó fi rọ́wọ́ gbó padà tọ́wọ́ rọ́wọ́ gbó a lè máa lọ ibi tá à ń lọ ọmọ yẹn bá dúró pẹ̀lú àwọn èèyàn ó wá ní àlìyáwó onílé ní àlámù asáyẹrù afdol amúrọ́hìbù afdol olóhùn fẹ́ mọ̀ bóyá bàbá ẹni ọlọ́run ọba tí ń pèpè lọ bí tàwíìdì yìí sóhun lọ́wọ́ lójú ọ̀nà ni àbí bàbá adáfá fàákàtà hajara ló bá mú òkúta kékeré kan fàkọ́ọ́lá ló bá sọ pé aláhùnmá wọ́n ọba mi nǹkan na amúrú rọ́hìbí àhábá ilayka min amúrú sáhìr faqtul hadhihi dábàtà àtà yafudiya nas wọ́n ọba o tó bá jẹ́ pé bàbá olùjọ́sìn ẹ̀sìn rẹ̀ ló sì jẹ́sìn wọ ọlọ́run mo sì fẹ́ lé òkò yìí má dábà yín ẹranko àbíjà yín mọ́sàájì kí òkò náà ó pa mọ́sàájì òkò náà mọ́sàájì ó pa mọ́sàájì ó gbẹ̀mí ẹ̀ ata yẹfudi anas káwọn èèyàn kan lè máa ráyè kọjá lọ ọ̀rọ̀ máa ha fakọta là ha bó ṣe ju òkò yẹn sí ilé ọ̀kan báyìí bó ṣe bá ẹranko yẹn lọ́ba ṣubú yakata lọ́ba kú síbẹ̀ wọ́n mọ́tò nọ́ọ̀sì láyé máa wò fún ìwọ́mọ yìí ọmọ kékeré yìí ọkàn ní ó fi orúkọ ọlọ́run ló fi bẹ́ẹ̀ lọ́wọ́ ní bísímìlá gbogbo àwọn náà wà lójú ọ̀nà kálukú bá ń lọ bí wọ́n lọ wọ́n á bẹ̀rẹ̀ sí wádìí ibi tí ń gbé ìpè ọmọ yìí á wádìí ẹ̀ta bá darí faramaha fakọtala hawa madan nas fa'adar rahiba fa akbara ìgbà bàbá ẹni eré yín ẹni ọlọ́run bàbá onígbàgbọ́ ọwọ́n bèè ọwọ́n sọ fún yín pé ìtọ́sẹ̀lẹ̀ lójú ọ̀nà ni o fàkọ́lá aláhùn rahib bàbá yìí wọ́n sọ fún yín pé ayé bunanya ìwọ ọmọ mi ma afudọ́lu mi nì karama tọ́lọ̀ ń gbọ́wọ́ rẹ̀ ti lọ́lọ́dọ̀ bá ara èyí tí mo rí lára rẹ̀ yìí ọlọ́run ọba aláàtí sọ di ẹni rẹ ó ti dọ̀kánú àwọn wòlíì rẹ̀ wàyí nnaka sàtúbìtàlà àmọ́ lọ́lẹ́ máa o ọmọ aládàáwò àwọn yẹn máa dìde sí ọ àdánwò máa dé o torí bó ṣe wàyí sìn ó ti di ìlú màkà báyìí òun sápamọ́ síbi tóun ni àmọ́ ìwọ gbogbo àwọn aráàlú ti tú àṣírí rẹ fáwọn aráàlú gbogbo àwọn tí wọ́n lọ yẹn wọ́n ti tó àṣírí rẹ̀ fún àwọn aráàlú tó wọ́n ṣe sùúrù àdánwò ń bọ̀ o ẹ̀yin níbi tùlí ìta tádàwọn náà bá dé wàlá tẹ́dó làálẹ́yà má mú àwọn aráàlú wá sọ́dọ̀ mi bí mo wà o tètè èmi náà fèrè pamọ́ sí síbí ní í ṣe láìláì làlá ń bẹ́ o má tọ́ka mi sẹ́nìkan o ìpè mi ni mo fi ọmọ náà o ọ̀kánú lè gùlámù yóò bèrè akọ̀mọ̀hà bọ́mọ̀ yẹn ṣe padà sí ìlú báyìí gbogbo àwọn tó jẹ́ àwọn tí wọn ò àwọn tí wọn lè sọ̀rọ̀ ní máa ń lọ́dọ̀ ọmọ yìí orúkọ tó fi bẹ́lọ́n lẹ́ẹ̀kan tí ẹranko yẹn fi ráwọ́gbó bá ń fi bẹ́lọ́n ọmọ yìí ọmọ sọ̀rọ̀ ọkọ mi ìyàwó mi ní bísímìlá ọba bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wàlá àbúrà sọ àwọn tí wọ́n ní èyí la lọ́wọ́ fọwọ́ ra wọn láwọn ní bísímìlá lára bá jẹ́ ọlọ́padà afọ́jú ní bísímìlá ní marina ní ẹni tọ́jà arọ bísímìlá lọ́bọ́ bẹ̀rẹ̀ sí rìn lọ́n gbé karamatul awliya torí kìí sànábì ọlọ́ wàlíìn karamatul àbíyá láwọn fi ń sọ fún yín pé ẹ̀sìn tàwíìlì sẹ́kù káàdínlẹ́bùwà Muhammad tó dé àwọn tí wọ́n ń ṣe wọ́n ń ṣe é wárakọ̀bù Nawfal òun náà wà lórí ẹ̀ àwọn fámílì ànábì sọ̀sánlá àwọn kùrẹ́ṣì àwọn kú ń bẹ́ẹ̀ àwọn lọ lè sígi wọ́n lè sinrin ní bàbá ànábì àtìyá ànábì òfin jẹ́ muslim nígbà wọn ń sin fámílì wọn nìyẹn ẹni wàá jẹ́ muslim kan jẹ́ máa kí lọ́rọ̀ rẹ̀ ọlọ́mọ sàdáwò ọlọ́mọ fàdáwò bẹ́ẹ̀ mọ́fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa àwọn èèyàn bá ń rọlọ wọn rọlọ wọn yudawi pé ó bẹ̀rẹ̀ sí wo àwọn èèyàn sàn pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba yudawi nasa min sa'il adwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn burúkú ti ń sàwọn èèyàn tó bá ti ní bismillah ara wọn máa dá fasẹ́mi àjẹlí sùn lil malik ọ̀kan nínú àwọn tó máa ń jòkó ti ọba ìgbákẹta ìgbákejì ọba àwọn tó jẹ́ wùsàrà wazir mínísítà tó jẹ́ pé àwọn adírọ́ba ni àwọn àtọ́ba náà jẹ́ máa ń sèmọ̀ràn wọ́n ní òun ti fọ́ lójú tipẹ́tipẹ́ nígbà wọn wá gbọ́ pé wọ́n ní ọmọ kan ti nàró lù wọ́n lọ́mọ yẹn pẹ̀lú orúkọ ọlọ́run bá ń fi ń la ojú afọ́jú fa àtà òwò bí àdá yẹn kẹsì rà ó wá kó àwọn gold àti gbogbo ṣíṣe àwọn aṣọ owó ńlá ó wá kó dání faqala ma ahuna laka ajma' in anta shafaitani oníwọ̀ọ́mọ yìí ó ní torí pé ìrìnà olóyè ńlá ni mí láàrin ìlú owó sì ń bẹ lọ́wọ́ mi torí gbogbo tí wọ́n kó tẹ̀lé mi yìí wọ́n ló ní tọba ti wò mísàn tí ma ti rí náà faqala inni la ashfi ahda ọmọ yìí wá ń sọ fún bàbá yìí ó ní bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi kò kí lajú o oye èmi kò kí wòyàn san o innama yashfi Allah ó ní ọlọ́run ọba Allah òun náà lọ́ba tí ma ń lajú orúkọ rẹ̀ lèmi ń pè òun lọ́wọ́ ní kójú èèyàn máa là orúkọ rẹ̀ lèmi ń pè òun lọ́wọ́ ní kí arọ́ máa rìn orúkọ rẹ̀ lèmi ń pè òun lọ́wọ́ pàṣẹ kí ẹni tí èyí ń bẹ lára rẹ̀ pé èyí ó kú lára ẹ̀ ẹni jẹ́ sọ̀rọ̀ kọ́ máa sọ̀rọ̀ ẹni ọlọ́wọ́n bá ní ṣiṣẹ́ o kìí sèmi o fẹ̀yìn ni amanta billahi ta'ala tó bá lè gba ọlọ́wọ́n bá yẹn gbọ́ tó kù nínú ẹbọ da'utullaha fashafak èmi ò pè ọlọ́wọ́n bá kọ́lọ́wọ́n fún lálàáfíà ah, wazirun mínísítà ní kí ló dún wá fún kí ló dún gbèsè èyí tí ń gbèrè lọ́lọ́ láti jẹ́ ìdájọ́gó tì <laughs> tí tí orí kankan là wọ́n ní fa amana billahi ta'ala fashafa Allah lọ́ba ní ashadu alla ilaha illallah bó ṣe wí tẹ́bà yìí ní ọmọ ìbá ni wọ́n ọlọ́run ọba musa fún lálàáfíà lójú rẹ̀ bálà fa atal malika wàsílù bá gba ààfin lọ wajalasa ilayhi ó jòkó tọ́ba kàmàkánà yéjì gẹ́gẹ́ bí sí máa ń jòkó tì waqala lahu al-malik ọba wa ń sọ fún pé ma radda alayka basaraka tálọ́lá ojú ẹ qala rabbi ó ní ọlọ́run ọba mi nì qala ana oníṣẹ́ èmi àbí wọ́n ní rabbi wa rabbuka Allah Allah ọlọ́run ọba mi ọlọ́run ọba titi yín Allah lórúkọ ẹ̀ ìdààmú bá ọba òní wàlákà rabbu ghairi ìwọ́n tún ní ọlọ́run ọba mi yàtọ̀ sí mi òní bẹ́ẹ̀ ni qala rabbi wa rabbuka Allah fa akhadhahu wa lam yazal ọba ní ká máa lu mínísítà èèyàn ńlá láàrin wọn. Ah, tó bá ti dọ̀rọ̀ àkídà kò sẹ́ni tí wọ́n lè lù <laughs> àwọn kèfèrí kò sẹ́ni tí wọ́n lè bá jẹ́jẹ́ abánikà máa kó gbàtì ìgbàmú fún mínísà wọ́n bẹ̀rẹ̀ sí lù nígi wọ́n lù wọ́n lù débi tí ara ẹ̀ fi rọ̀ hátà dálà alẹ́ lùgọ́lá títí táwọn fi sọ fún yín pé ọmọ àwo ọmọ àwo lọ́la ojú ẹ̀ níbo ní gbé gangan kò ní choice mọ́ fàjí abilgọ́lá níbi báyìí mú àwọn ọmọdé fàkọ́lá lẹ́wọ̀l malik ọba wọn sọ fún pé ayé bùnà yà kọ̀dí bá lẹ́gẹ́ mi ń sàhíríkà wọ́n mọ̀ yìí ni idán ta ní kọ́lọ̀ lè kọ́ àti ifá ta ní kọ́lọ̀ lè kọ́ àtàwọn májìkì ta ní kọ́lọ̀ lè kọ́ ó ti wá mọ sẹ́yìn tán wọ́n lò ó ti ń lajú afọ́jú wọ́n ní ó ti ń mú èyí kó lára àwọn èèyàn wọ́n ní ẹni jẹ́ sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ wàtáfàlù màtáfàlù wọ́n lò ó ti ń ṣe báyìí wàlá àbúrasọ̀ wàtáfàlù màtáfàlù wọ́n lọ sí báyìí wọ́n lọ sí báyìí wọ́n lọ sí báyìí láàrin ìlú faqala inni la ashfi ahda ọmọ yẹn ni ọba èmi kò kí wòyàn sàn o èmi ò lágbára rẹ̀ o innama yashfiya Allah ọba Allah lọ́ba tí wòyàn sàn o fa'akhadhahu falam yazal yu'adhibu ọwọ́n sọ fún ọmọ pé ṣé bí èmi náà ni ah, ọlọ́yin kọ́ Allah lórúkọ tiẹ̀ òun bẹ lókè sánmà òun lọ́dà gbogbo táàrin àti táàrin nígbà ọ̀rọ̀ dí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí lu ọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí lò wọ́n bẹ̀rẹ̀ sí àtàdàlà alàrọ́hìbì ta ló fi ẹ̀sìn yìí mọ́ ẹ̀sìn la ilaha illallah tawhid ta ní kọ́ nígbà tí lílù bá ọmọ ah, ọlọ́mọdé àríyá àfáàní ẹ̀jìn sòtọ́ bàbá rọ́hìbù kan bẹ tó jẹ́ olùjọ́sìn fọlọ́wọ́n bá ó ní ọ̀nà lútì máa kọ́ idán àti ifá òun ló introduce ẹ̀sìn yìí sóhun fàjí abirahim ọba nìkan lọ lè pe baba abidi wa baba tí ọ̀sán kò ti sọ wọ́n ti sàtóbù tàlà ọlọ́dàáwò dé o tó bá dé mọ́tọ́ka wọn o àwọn ìgbà tí lílù bá wọn tọkọjá agbára wọ́n láti tọ́ka nígbà wọn mú àfáàdé sọ ibù tọ́hìd nígbà tí wọ́n mú dé ọba wa sọ fún yín pé ní ọdún sẹ́kù lérí ẹ̀sìn anábì isa ẹ̀sìn la ilaha illallah kò sẹ́lẹ̀mí lẹ́yìn ọlọ́run ọba èmi ni ọlọ́run ọba ń lù yìí nítorí ṣe yẹn ọ̀fẹ́ dè tòrú ni ẹ̀ erigi andinic nísìnyí wàá ń pàṣẹ fún ọ anọ́ọ̀sì fún ọmọ yẹn àti gbogbo aráàlú pé ẹ̀sìn yẹn kò kí tẹ̀sìn ọlọ́run wípé ìwọ ti kú nínú ẹ̀sìn yẹn káwọn náà dẹ̀ kú bẹ̀ fàhábà bàbá oníjọ bàbá ábìdì ẹni ọlọ́run ó ní eléyìí ti kọjá ó ní ẹ̀sìn tóun ṣe nìyẹn ẹ̀sìn òdodo náà nìyẹn òun ò lè fi sílẹ̀ fada àbí mi ṣáàrẹ̀ àwọn bá kẹfẹ́ ní borúga bàbá bá ní ohun chẹ́ǹjì ìmánì ẹ̀ ọ̀pá ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ọ̀fẹ̀sìn yẹn lẹ̀ ẹ̀yin dogari ẹ̀yin sọ́jà ẹ̀ lọ́ọ́ lè mú ṣọ̀ sọ́ọ̀ tí wọ́n fi ń gégi mìṣàrù wọ́n dẹ̀ mú dé báyìí fọwọ́dé alìmìṣàrù mi máfúra kìrá àṣìhì ó ní mo fẹ́ là ó sí méjì ni o bá a sì máa ń lagi ọyá pààrọ̀ ẹ̀sìn yẹn sọ pé ọ̀sẹ̀ ẹ̀sìn yẹn má káwọn yókù náà kẹ́lẹ́kùn bẹ̀ ah wọ́n ní kọ̀sọ́ mọ́tà fẹ́ sílẹ̀ ẹ̀sìn ọlọ́run yẹn oníkanáà lẹ̀sìn ọlọ́run lọ́ba pè àwọn tí wọ́n àwọn lórí burúkú tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lórí burúkú ẹ bá sẹ́ẹ̀tì rí ẹ báyìí àárín gbogbo ee ẹnìkan máa ń fi ìdá bẹ́yẹn lọ́rùn àwọn àfi bẹ́ẹ̀ wọ́n wá gbé ìdá sí ní orí báyìí wọ́n wá gbé tọ́wọ́ dípò ìdá tó ni yóò tètè máa lọ bọ́tẹ sọ́ọ̀lá pé ẹnu rẹ̀ jágajàga báyìí ní máa rí ẹ pé ìnira nìyẹn wọ́n wá gbé sínú orí wọ́n wá bẹ̀rẹ̀ sí rẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n ń la wọ́n ń la láàrin títí wọ́n fi la sí itan tó fi pín sí méjì wọ́n ju apá kan ara rẹ̀ sílẹ̀lẹ̀ wọ́n tún ju apá kejì náà sílẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ wá ń ṣe sùn nínú ààfin ẹ̀dàkùn taníru eléyìí tí ò ní yí òun padà ọlọ́mọdé aṣiṣẹ́ àgbákò mọ́jà sọ̀rọ̀ burúkú àwọn yẹn ti jìyà nínú ẹ̀sìn yẹn o ìyá mi ọkọ̀ jàlùbáàbù mi brọ́dà mi wọ́n gẹrun gbàmí lóru ìnira wà ní wíwó yẹn <laughs> àwọn tó yẹn jìyà fẹ́sìn lélẹ́yìn. ṣàkọ́hu àtàwọ́kọ́ ṣàkọ́ wọ́n ní wọ́n là bẹ́ẹ̀ títí tí ẹgbẹ́ kan fi wá sápọ̀ tún ẹgbẹ́ kejì náà wá sápọ̀ sí bẹ́ẹ̀ tó mọ̀ jíya bìjẹ̀lì sí malik nígbà ní mínísítà ọ̀yá fàkílàlà ọba ni ẹmọ́ ti bẹ ẹmọ́ ti là ẹmọ́ ti là ní eléjì andinic ọyá sọ pé ó ṣe islam ma fahaba mẹ́ta ni àtijọ́ wà lẹ́yìn ẹ̀bọ̀ yìí ti pẹ́ ẹ̀sìn ilẹ̀ sùn lòdò allah ni ọlọ́run ọba ìwọ́kùn kìí ṣe ọlọ́run fàwùdí alimisharu ní ma fara kara àṣì ìbẹ̀ sí fún bàbá olùjọsìn yẹn rọ́hìbù yẹn ó wọ́n ní nígbà tó ń gé òun náà sí méjì fàṣàkọ òbí àtà wákà ṣàkọ wọ́n là òun náà sí méjì súnmọ́ jí abigula wọ́n ní ọmọ yẹ́dà ọmọ ta ní kọ́ lọ́lẹ́ kọ́ iṣẹ́ adáfá tó wà lọ́lẹ́ gbé tàwí ìdíwọlé ọmọ ní méjìlá mẹ́tàlá ọmọ yẹ́dà ìdíjì àdínì ọyá sọ pé ọ̀sẹ̀sìn yẹn mọ́ fàhábà ọmọ ní baba la ilaha illallah ọ̀nà kan náà lójú ọ̀nà iṣẹ́ ṣe kò kí sójú ọ̀nà fàábà fàdàfàáwò ilà náfàr ọwọ́ àwọn olùkútọ̀ bá ní kó wọ́n ṣe bí ó ṣe ṣe àwọn méjì tàkọ́kọ́ àwọn aráàlú ọ̀pàdò lọ́wọ́ ní tó wọ́n máa ṣe pé ẹ má wọ́rìn ọwọ́ pé àwọn kan nínú àwọn ọmọ ogun ẹ̀ nínú ashabihi nínú àwọn olórí burúkú tó wà lẹ́gbẹ̀ẹ́ faqala idhabu bihi ila jabal kaza wa kaza ó ní ẹ mú ọmọ yín lọ sí òkè tó ga jù nílùú àwọn òkè báyìí ẹ lọ síbẹ̀ ẹ wá fasaadu fi jábálá ẹ wá mú ọmọ yẹn lọ sí òkè pátápátá ọ̀yẹ̀dà balaktum ọ̀dàdúwàtà tẹ́ bá ti dókè tán ọ̀yìn rọ́jà àǹdí níhi wà ilà fàtàràhóhù fàtàhàbò bíhi fàṣàyìndú bíhi àlìjábàlá wà ilà fàtàràhóhù wọ́n tẹ́ bá ti dókè pátápátá tán ẹ tó wá bínú kwẹ́sàn yẹn padà ìgbé sọ máa fẹ̀sìn yín lẹ̀ tó bá lóun fi ẹ̀sìn islam lẹ̀ ẹ máa mọ̀ bọ̀ wá lé padà ó ti gómìnà náà nìyẹn àmọ́ tó bá yẹ sọ fún yín pé eré ẹ̀sìn ẹ̀ lòun ti wà fatarahuhu ẹ̀rí bọ́lẹ̀ ẹ̀rí bọ́lẹ̀ nígbà fa lọ ọ̀sọ́ adu bíhi wọn lọ sí òkè òkè tí wọ́n gbogbo àwọn tí wọ́n wá jọ wà lókè àti ọmọ yìí wọ́n ti wá rí tíntín lókè ibi tókè náà gadé wọ́n wá bí ọmọ wọn ní bó ni sọ padà àbí ẹ̀sìn rẹ̀ náà ló tún máa ṣe lọ a máa jù ọ́ bọ́lẹ̀ ni o ọlọ́run máa sọ̀rọ̀ o wọ́n di lápọ̀ tún lákòsì kí wọ́n ti báyìí ó ní aláhùnmá ikfinihim bima shit aláhùnmá ikfinihim bima shit aláà sọmi níbi aburú wọn bẹ́ẹ̀ nìkan bá fẹ́ sẹ́yìn ká tọ́ba ilé wí kẹ́lẹ́mà yẹn ọlọ́run ó gbìjà rẹ̀. اللهم اكفنيهم بما شئت. ẹnìkan ló fẹ́ bá ti ẹjẹ́ ládùúgbò ọkàn sọ fọ́lọ́n fún Allahumma ikfinihi bima shit àdàtọ́ bá wù ọ ní kọ́ dá fún mo ti fà á lé ọ lọ́wọ́ mo ti fà á lé wọ́ lọ́n lọ́wọ́ wàá sọ mi níbi aburú ẹ̀ Allahumma ikfinihi bima shit bọ́mọ̀ yìí ṣe wí kẹ́límà yẹn tán fọ́rọ̀ jáfà bíhìm òkè bá bẹ̀rẹ̀ sí sheikh gbogbo àwọn ọmọ ogun tó wà ń bẹ̀ pé rọ̀sákàtù àwọn ni wọ́n ń jábọ́ lọ́kọ̀ọ̀kan ọlọ́run mú ọmọ yẹn dúró lérí àpáta yẹn àpáta kan náà eré àpáta kan náà wọ́n jọ wà ó ìwọ̀n àpáta ń gbọ̀n ọmọ òsì gbọ̀n àwọn sọ́jà àtàwọn tí wọ́n mú lókè àwọn ni wọ́n rí bọ́ lọ́yìn sí rí bọ́ lọ́kọ̀ọ̀kan wọ́n fi rí gbálẹ̀ wọ́n kú lẹ́sẹ̀kẹsẹ̀ ọmọ yẹn wá bọ́lẹ̀ fún rẹ̀ lónìkan lónìkan ọjá yẹmṣe ilẹ̀ almalik ọwá tó gba àfihàn ọba lọ wàkọ́lẹ̀ lahu almalik ọba wọn sọ fún wípé ma fa'ala sahabuk àwọn tó ń mọ́ lọ sókè kí lọ́sẹ̀lẹ̀ sí wọn ó ní kafa níhìn allah ọlọ́run ti ṣẹ́gun wọn <laughs> ọlọ́run ti ṣẹ́gun wọn gbogbo wọn ti jábọ́ lọ́kọ̀ọ̀kan wọn ti lọ ọ̀dọ̀fà àwọn ìlànà fárí min ashabi ó tún wá pe àwọn ẹlòmíràn àwọn sọ́jà rẹ̀ ó ní ẹwà ẹwà ó tún kú táṣe fún un idhabu bihi fa'amiluhu fi kurkuri fi kurkuri ee watawassatu bihi albahara ẹ̀yin ẹ̀yin ma ìwẹ́wẹ́ àwọn bí àwọn ọmọ alajẹ́ ẹ̀yin ma ìwẹ́wẹ́ nílùú yìí ní ìbá wọ ọdún sàlẹ̀sàlẹ̀ omi ẹ̀mú jáde ọ̀ya ẹ̀wà mọ́mọ́ yìí ẹgbẹ́ sírí ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi náà gbé ní kurkuru tó ta wá pàdé kẹlẹ́mẹ̀ yẹn nínú sahih muslim bí ànábì tí ń pàtà yìí kùrùkùrù náà lọ́kọ̀ ojú omi kékeré kìí ṣe ńlá ọyá ẹ̀yìn mẹ́ta mẹ́rin ẹ̀mú sórí ẹ̀ ọmọ ọdún méjìlá mẹ́tàlá mọ̀tàwọ́sọ̀tù bí hill bahar ẹ wá mú lọ sáàrin omi àrin omi tọ́jú pé ọ̀nà ti jìn wá lóun fẹ́ wọ ẹ̀gẹ́gò tó bẹ̀ ẹ mú lọ sáàrin orin ẹ mú lọ sáàrin omi fẹ̀yìn lọ́jà àdí níhi tó bá ti dáàrin omi ẹ wá di ẹni sún yóò fi islam lẹ̀ wọ̀ ilà tó bá ti lóhùn òfin islam lẹ̀ ẹ fàkìsì fóòhù ẹ jù sáàrin omi kẹyọ máa bọ̀ wá létí wàdà àbúbì wọ́n dẹ̀ mú lọ lóòótọ́ nígbà wọ́n dé àárín omi wọ́n á sọ fún yí pé yàgùlám ọmọ yìí sànú ààrẹ sànú ààrẹ ṣé ọwọ́ ti padà kú nínú ẹ̀sìn islam ó ti ń ṣe ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ká máa ń pè èèyàn lọ́lọ́run ọba wa náà sì lọ́lọ́run ọba rẹ̀ ó ní la ilaha illallah ní la ilaha illallah kò sí ọba kan tó gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí kó jẹ́ ọba lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n fẹ́ mú kan jù sínú omi wọ́n fẹ́ mú kan jù sínú omi ẹ̀pọ̀ àwọn mẹ́ta làwọn wọ́n kàn mú wáyé náà ni wọ́n jù bẹ́ẹ̀ wọ́n ti hangi e báyìí tí wọ́n mú lọ́tún lọ́sì ó ní Allahumma ikfinihim bima shi'ta ọlọ́run ọba ò wọ́n sà sọ mi níbi aburú wọn mo fà wọ́n léwọ́ lọ́lọ́wọ́ àrà tó bá wọ ní kọ́ dá lérí wọn fankafa àti bihim safina ayé fankọ́lẹ̀bẹ̀t ní ọkọ̀ ojú omi yẹn lọ́ba tọ́ḿbù bó ṣe yí báyìí gbogbo àwọn tí wọ́n mú lọ tí wọ́n mú àfa lọ gbogbo wọn ti bọ́ sínú omi àwọn ẹja ti gbé wọn jẹ wọn ti bá tiwọn lọ ọmọ yẹn nìkan ló lérí ọkọ̀ ojú omi torí àwọn afá kan wọ́n ní àti ọkọ̀ ojú omi àti àwọn tí wọ́n mú omi eré omi lọ́mọ yẹn rìn yín rìn ní tó fi débùté ó rìn lérí omi lórí <laughs> karamọ́tò àwòlíyà nínú àwọn karamọ́ ni kìbá sí ọlọ́ni wọ́jà ayémúṣe ilẹ̀ malik bó ṣe kúrò ní èbúté odò lọ́ba gbalẹ̀ ọba lọ <laughs> ọ̀rọ̀ ò tí ọlọ́lẹ̀ bá ọba ọ̀daràn wàkọ́lá lẹ́hu al-malik ọba yìí tí wọ́n sọ fún yí pé ma fa'ala sahabu àwọn òmọ̀wẹ̀ tí wọ́n mọ̀ wẹ́wẹ̀ níbo ní wà ó ní kafanihimullahu ta'ala ó ní ọlọ́run ọba aláàtí tóbi nípa aburú wọn mo ti fà wọn lọ́lọ́n lọ́wọ́ ọlọ́run tó ti dá sẹ́lẹ̀ wọ́n ti bómi lọ wàkọ́lá lil ọwọ́ sọ fún ọba yìí pé bó gbìyànjú nígbàgbà ẹ lè pa mí. ìnáka lásìkò àbíkọ́tì ẹ lè pa mí ẹ tó bẹ́ẹ̀. àtàtẹ́ falàmọ́ àmúrúkẹ́bí tọ́wọ́n gbọ́dọ̀ fẹ́ pa mí èmi ọ̀ sọ ọ̀nà tẹ́ lè gbà pa mí fún yín tẹ́bàdẹ̀ ti lo ọ̀nà náà ẹ máa pa mí ọba ni àmáhùwà kí ló jọ kí nìkan náà kọ́lá tẹ̀jìmá òun náà sí sọ àyíndín wáhìndín gbogbo àwọn aráàlú pátá gbogbo àwọn aráàlú ẹ kó wọn sí àyè kan wọ́n tàṣí lóbo ní aláàjẹsẹ̀ ẹ wá rí igi ọ̀pẹ mọ́lẹ̀ igi làbídùn igi ọ̀pẹ ẹ rí mọ́lẹ̀ súnmọ́ kó sáhámà ní kìdánàtì kẹ wá áǹgì mi sírí igi ọ̀pẹ yẹn ẹ̀sọ́ lọ́tún ẹ̀sọ́ lọ́sì sírí igi ọ̀pẹ yẹn ẹ̀sọ́ mọ́bẹ̀ lẹ́yìn náà kẹ wá mú ọfà. Eh, nínú ilé ọfà tó wà ní ara aṣọ mi aṣọ tí mo wọ̀ yìí ee eh, kìnnáàtì kìnnáàtì ni wọ́n ń pe wẹ́à ibi ah, wọ́n máa ń fi ọfà tí wọ́n fi pamọ́ sí tí wọ́n ti máa ń mú láti yìí máa ta ó ní ẹwà mú bẹ́ẹ̀ fún mọ̀dá àsáàmà fi kábídí alikaus ẹwà fi ọfà yẹn ẹ sí àárín ọ̀hún ọfà ọ̀hún ọfà rèé tí máa ń dí báyìí ẹ wá ta ọfà náà mọ́ mi àmọ́ kẹ́ ẹ tó ta mọ́ mi ní tí ó jẹ́ kó ṣiṣẹ́ òun ni kẹ́ni tí ó ta kó sọ pé bisimilahi rabbil gulam pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ọmọ yìí ń sìn Allah túmọ̀rì mí ni tẹ́ bá ti wí tán tẹ́ ti ní bisimilá ọ̀yà ẹ wá ta wọ́n dẹ̀ ta lóòótọ́ fàyín náà kàyíká fàyín tàdá àlíkà kọ́tàlítà ni wọ́n tẹ́ ti ṣe bẹ́ẹ̀ ti pa mí fàjà máa lọ́ba bá kó gbogbo àwọn aráàlú jọ fi sa'idin wahid ẹ̀rù ọba torí pé wọ́n gbà pé ìjọba àwọn fẹ́ wó ni ẹ ìjọba sì gbà làwọn ṣe kí ni làwọn náà máa fún ọ̀sán lábàá wàlẹ̀ ẹ̀ ní nípa gbé igi ẹ̀yìn lóòótọ́ igi ẹ̀yìn nípa ṣe kí ni nípa gbé wọ́n gbé igi ẹ̀yìn wọ́n rí mọ́lẹ̀ wọ́n ju wọ́n lẹ àfáàmọ́ ọ̀jọ́ máa ná fi sa'idin wahid súnmọ́ akata sáàmù mí kìnnà náà ti wọ́n dẹ̀ mú ọfà nínú akó ọfà súnmọ́ wọ́n dà sáàmù fi kábílì alkaus wọ́n fi síbi tán ní kọ́fíìsì ibi ọwọ́n ọfà wọ́n fi léra wọn súnmọ́ kọ́lá bisimilahi rabbil gulam lẹ́ni ẹ bá ní bisimilá pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba ọmọ yìí súnmọ́ rọ́mà bó ṣe tààmà báyìí fọwọ́kọ́ àsáàmù fi súdìkìhì àsódìkà ọfà yẹn wá bá láàrin ojú àti etí lókè báyìí etí ni ojú ni àbí àárín bí ibi ibi ló ti bá ọ̀wọ́dọ̀ ayádáwò fi súdùgìhì famasi ọmọ yẹn wá fọwọ́ lé báyìí pé ah subhanallah ẹ lọ́bàgbẹ́ mímí lọ́bà kú fakọ́lá nas gbogbo àwọn aráàlú gbogbo àwọn aráàlú lọ́bà ní orúkọ tẹ́ pè tọ́mọ yẹn fi kú yẹn orúkọ yẹn ọlọ́run ọba yẹn amanna bi rabbil gulam gbogbo àwa ti gba islam ọlọ́run ọba tó ma yẹ́sùn tó fi kú ní gbogbo àwa aráàlú lámàṣe gbogbo àwa aráàlú yìí ọlọ́run ọba yẹn lámàṣe ọlọ́run ọba tẹ pé tọ́mọ yẹn tó fi kú yẹn ọlọ́run ọba yẹn gbogbo àwa aráàlú lámàṣe. bí wọ́n ṣe hó ọbọ̀ ọmọ tí wọ́n hó sí òun rò pé wọ́n kó òun rẹ́yìn ọ̀tá òun ni àti tí wọ́n sọ fúnra wọn ni pé islam lọ́nà ó ẹ̀sìn tọ́mọ yín sìn lẹ́sìn ó ọlọ́run ọba ọmọ yìí náà lọ́lọ́run ọba wá o ọba délé ọba ní kò wọ́n sinmi làwọn mẹ́wàá ní máa ń dé wípé ọba nǹkan ti kọjá bẹ́ẹ̀ sẹ́rọ o gbogbo àwọn aráàlú ti pinnu wípé ẹnìkan kan ò ní sòrì sàmá ẹnìkan ò sì ní bọyí mọ́ ìsìláàmù ni wọ́n máa ṣe Allah ọlọ́run ọba ọmọ yẹn ni wọ́n máa sìn wọ́n máa fẹ́rí kanlẹ̀ ni o wọn ò ní fẹ́rí kanlẹ̀ fẹ́yìn mọ́ o ó ní ta ló tó bẹ́ẹ̀ ó ní gbogbo aráàlú sá Eh, ọ̀rọ̀ wá di pé àràyíta ma kúnta táhàzárò kọ́d wàláhì násàlà bí ka hàzárò wọ́n fọ́lọ́ ọba búra níwájú ọba pé nítọ́ ń sá fún nǹkan náà lọ padà ṣẹlẹ̀ ọ̀fẹ́ káwọn aráàlú wọn máa sin ẹlòmíì yàtọ̀ sí ìwọ ẹ wọ́n ti padà lẹ́yìn ẹ̀sìn wọ́n ní ọlọ́run ọba ọmọ ayẹlẹ àwọn máa sìn fa amara bil ẹ eh, fakọ̀dé amana nas àwọn aráàlú ti gba islam o fa amara bil ọ̀kùdúdù ló bá pàṣẹ fún àwọn tó kù ní àwọn ọ̀daràn bí àfúwáhí àsíkàk ayé àtúrùk ló bá ní kí wọ́n wá lọ sí ẹgbẹ́ kan láàrin ìlú kí wọ́n á máa lọ lè gbẹ́ ilẹ̀ wọ́n close àwọn ojú ọ̀nà kan bẹ̀ náà ojú ọ̀nà tí ó wọ àárín ìlú <laughs> ọba ní kí máa gbẹ́ sọ́kà ìwé ńlá bí ìgbà tí lẹ́yìn fẹ́ kọ́ estate <laughs> wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ wọ́n ń gbẹ́ tán fọ̀kúdẹ̀t wọ ódìrìbà fíhà àdìrán wọ́n wá ní kọ́ máa lọ lè wá àwọn igi ńláńlá wá nínú oko àwọn igi tó máa fi ń ṣe búrẹ́dì yẹn láwọn gbégi lódò máa ń gbé oníkan lọ wá àwọn igi máa ń tètè ń jó lọ́dẹ̀ tóbi kí wọ́n máa wá máa dá sínú kòtò yẹn kí wọ́n sì máa finá sí i. ọ̀kọ́dà yẹ́rì jẹ́ àǹdínì yìí nígbà tí iná náà wá jò tí iná náà kẹ̀ tí iná náà pọ́n ọba yìí wọ́n ránṣẹ́ sí gbogbo àwọn aráàlú pé kéré o ọba sọ pé man lam yarji an dinihi gbogbo ẹni tí ọba ti kó nú ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́gbà yẹ fa akhimuhu fiha kò sí tó máa ṣẹlẹ̀ ń lu pàṣẹ bí kẹ́ jù sínú náà fa alu àtàjẹ́ àti mọ́ràtún wọ́n máa àṣọrí láha wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn sọ́n Islam àbọ̀ sí Islam máa wọ́n ní Allahu Rabbi wọ́n jù síbẹ̀ so ti fi ọba wálẹ̀ kó lọ́lọ́run Allah lọ́lọ́run wọ́n jù síbẹ̀ wọ́n bọ̀dìsàmọ́ wọ́n jù síbẹ̀ wọ́n sí ọba mọ́ Islam ni wọ́n ló ṣe oníbẹ̀ẹ́ni wọ́n jù wọ́n síbẹ̀ àwọn aráàlú wọ́n tẹ̀ ìmọ̀sẹ̀ pọ̀ tó wọ́n tẹ̀ ń jù wọ́n síbẹ̀ jù wọ́n síbẹ̀ jù wọ́n síbẹ̀ wọ́n ní ẹni tó gbẹ̀yìn òun náà ni ìyá kan tó gbé ọmọ òkú lọ́wọ́ obìnrin ó gbé ọmọ òkú lọ́wọ́ wọ́n máa sọ bí ìlàhà pátákọ asset wọ́n wojú ọmọ yìí eh? wọ́n sọ fún pé ṣé wọn náà sọ ti padà ní wojú ọmọ yẹn ní rivers ìyá yẹn ń padà sẹ́yìn wọ́n tún bí pé sọ ti gbà Islam kọ́ wọn náà àbí yóò ti bẹ̀rẹ̀ sí sin ọba wa káfíọ́lẹ̀ níta wojú ọmọ yẹn níwò pé tí wọ́n bá lọ́sìn ọmọ yìí àwọn afáàkàn wọn ní àtọ̀wọ́n àtọ́mọ́gá ni wọ́n fẹ́ jù síná níwò pé tí wọ́n bá ṣe jóná ọmọ kékeré yìí ọmọ ọmọ ọmọ kó lọ. wọ́n sàn bí wọ́n sàn tajima yìí fakọ́lá aláha alugolá ọmọ òpólò yẹn lọ́ba sọ̀rọ̀ nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ ní òpólò ọmọ yìí jẹ́ kan bẹ́ẹ̀ àtọmọtán parọ́ ẹ̀ má jùrẹ́ yìí àtọmọtán parọ́ rẹ̀ má jùrẹ́ yìí nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ lérí ìtàn ọmọ yìí náà wà ń bẹ̀ ọmọ yìí wá sọ fún ìyá ó ní yá ó máa oníwọ̀yá mi ìsubiri oní àìsálógún ìsubiri ṣe sùúrù fa innaki ala al-haq orí òdodo lọ́wà ọmọ òdodo náà lọ́nà lè bá iná àdìjẹ́ náà lọ́nà ìyá ìyá àtọmọ yẹn báwọn náà ti wọ́bẹ̀ ni wọ́n ti wọ́n wọ́bẹ̀ kúmẹ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala lọ́wọ́ ni kutila ashabul ukhdud ọlọ́mọba ní kò ní da fún àwọn àjọ agbẹ́kòtò bí ọlọ́run ti ṣépèlè wọn ni ànàrí dáàtìlẹ̀ wakúd ọlọ́ba ní iná yẹn iná ti ń jò ti ń kẹ̀ dáàtìlẹ̀ wakúd alwakúd àwọn igi tí wọ́n fi kó náà ó ń kẹ̀ ìdèhùn aléhà kọ̀ọ̀dẹ̀ ọlọ́wọ́n bá ní àwọn ọba yìí àtàwọn ọ̀daràn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n jókòó báyìí wọ́n wá ń wò wọ́n bí wọ́n ṣe ń jóná wọ́n rẹ́rìn وهم على ما يفعلون بالمؤمنين شهود ọlọ́run ọba ni wọ́n wà ń bẹ̀ kìí ṣe pé wọ́n ní ká máa lọ lè jẹ wọ́n ya wọ́n wà ń bẹ̀ ọba àtàwọn ìmọ̀wá rẹ̀ wà ń bẹ̀ báyìí wọ́n gbàgà kan tí wọ́n wò lọ́ọ̀kan tí wọ́n wò wọ́n mẹ́sìn nàpá ń jóná nínú náà àwọn ni ọba ni wọ́n jẹ wọ́n níyà nítorí nǹkan kan tí ìbájọ pé torí kí wọ́n gbà láàgbọ́ ọba tó tóbi ọba tá a lè máa yìn alladhi lahu mulku samawati wal ard ọba tó dẹkùn lónìí gbogbo tó wà nínú sánmà àtìlẹ̀ ọlọ́run lágbára kọ́pa náà yẹn ọlọ́run lágbára kọ́pa àmọ́ ọlọ́run kálá àrà pé ibi tí wọ́n bá lọ nìyẹn wọ́n máa jẹ́ ẹ̀kọ́ fáwọn tá ń bọ̀ wípé àwọn yẹn ti rí ìnira ṣáájú gbogbo ní ń kojú wọ́n ń lé wa lé tàwíìdì wọ́n bó kọ́ wa jẹ́ àwọn èèyàn sọ̀sọ́ kú sọ sí wa wọ́n pẹ́ gan-an ìyẹn kéré <laughs> wá wọn tó ń jìyà lè tawhid. àwọn ọba ní alladhi lahu mulku samawati wal arda wallahu ala kulli shay'in shahid. ọlọ́wọ́n bá ní kò sí tọ́pa máa ń fún òun o òun rí wọn nígbà wọn ti ṣe abú yẹn o ọlọ́run rí wọn nígbà wọn ti ṣe abú yẹn kété pé rí wọn òun lọ́kùnrin wọn wal mu'minat àtòbìnrin wọn thumma lam yatubu lẹ́yìn náà wọ́n tún wá túbá nígbà wọ́n ti sọ ẹbú yẹn tán wọ́n tún wá túbá tán bá túbá ńkọ́. la ilaha illallah <laughs> ọlọ́ba ni thumma lam yatubu ọlọ́ba nígbà wọ́n ti sọ ẹbú tán wọ́n tún wá túbá. فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ọlọ́run bá ní ìyà jahannama náà tí wọ́n ń retí àwọn náà ìyàtọ̀ jẹ́ pé àjò àwọn náà níná síbẹ̀ ni àwọn ọmọ wa jóná yẹn gbére àwọn eléyìí á padà gbé àwọn dìde àwọn padà wà lìjánà ọlọ́run bá nínú àtúnwá túbá ibi tí ẹkún ti ń gba àwọn ẹni ọlọ́run ni pé bọ́lọ̀ ọlọ́run ọba àlá àforíjì rẹ̀ ọmọ fẹ́ẹ́ tí wọ́n bá túbá ìtumọ̀ ìpínlẹ̀ wọn bèrè jì wọ́n nìyẹn o pímọ̀sí délé yẹn ọba kan pé ọyá ìwé ẹ̀yẹ mẹ́wàá iṣẹ́ búta ṣe lé ní o àtijọ́ wọn náà o àwa ro onípò àdá o ìtàṣẹ yóò dá o ọlọ́run fèrè jì wá o ọlọ́run bá ní àtún wa túbá ìtumọ̀ ìpínlẹ̀ bá túbá ọlọ́run rédí àti fèrè jì wọn náà fi ní kò sí ẹ̀ṣẹ̀ tí wọn náà ṣẹ̀ bó ṣe wù kó tóbi tó mọ́kò ní túbá kọ́lọ́run ní fèrè jì wọn túbá ọlọ́run ṣàforíjì rẹ̀ fún ọ ọlọ́wọ́n bá ní innal ladina amanu ọlọ́wọ́n wá padà sọ́dọ̀ àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n kú wa amilu salihat tí wọ́n ti sẹ́rí lahum jannatun tajri min tahtiha al-anhar ọlọ́wọ́n ní àlìjánà tá a fà wọ́n sí àwọn omi oríṣiríṣi yóò máa sàn lábẹ́ omi wàrà oyin omi tó mọ́ lóló ọlọ́run bá ní èrè táwọn jẹ yìí èrè àlìjọ́nà tí wọ́n jẹ yìí èrè tó tóbi jù lọ nìyẹn ìnàbá ti ṣàrọ̀ bí kálá ṣẹ̀díìdẹ ọlọ́run bá ní tó wọn ọlọ́run bá fẹ́ gbẹ̀sán bá ti ṣàrọ̀ bí ká kápò òun fẹ́ gbẹ̀sán <laughs> tọ́lọ́run bá rẹ bá fẹ́ gbẹ̀sán tó fẹ́ gbàyàn mú láṣẹ̀díìdì ọwọ́ tó le ní ma fi mú àwọn èèyàn ìnà ìtìkọ́ ọmọ bí ká mìnà àdá ìtọ́nà bá fẹ́ gbẹ̀sán lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá àwọn ẹni ọlọ́run ọlọ́run bá ní yóò lé o òun sì máa ń gbẹ̀san ìnáhu ọlọ́run bá yìí òwà yòbèdè òwà yòbèdè òun lọ́ba tó dá ẹ̀dá òun lọ́ba tí ó tún dá ẹ̀dá padà sí ìjọ alìkìyàmà òwà lùgàfúrù lìwàdúdẹ ọba lọ́pọ̀lọpọ̀ àforíjì ni ọba tó nífẹ̀ẹ́ àwọn wòlíì ni àwọn ẹni rẹ̀ dúlẹ̀ àríṣẹ̀lìmàjì dẹ́ ọba yìí ló ní aláràsí tó tóbi jù yẹn alárùsùlù majid fa'alun lima yurid ọba tó sì máa ń ṣe tó bá ti fẹ́ tí máa ń ṣe tó bá ti wù ú tẹ́nìkan kan ò ní di lọ́wọ́ ni àlẹ́ àtàkà hadíyìn fún dẹ̀ ọlọ́wọ́n bá ní ìjẹ́ ní ọ̀rọ̀ àwọn ọmọ ogun èṣù ìjó ti wá báwọ̀ Muhammad ìjẹ́ ó ti gbọ́ làbárí àwọn ọmọ ogun èṣù ni àwọn kèfèrí àwọn òpùrọ́ àwọn ọ̀tá àwọn ànábì ọlọ́run fìràáùnà wa Samuda fìràáùnà àtàwọn àjọ Samud wọn àjọ ànábì Saleh fìràáùnà wa Samud ìdíyẹ̀dà ànábì sọ ti gbọ́ làbárí ìyàtà fi jẹ wọn agbẹ̀sán lára wọn balilladina kafaru fi takdhib ọlọ́run ní gbogbo àwọn kèfèrí láyé fi takdhib ni wọ́n máa ń pè ọ̀rọ̀ wa nírọ́ náà ni nígbà wọ́n bá délẹ̀ tán wọ́n mọ̀ pé kèsè rọ́ ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó ti sáwájú wọ́n máa ń pè ọ̀rọ̀ wa nírọ́ náà ni ìlà nẹ́bí náà ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ irọ́ ni wọ́n máa pè é padà yà wọ́n padà gbàgbé kùkù ìṣirọ́ gbogbo àwọn tó ti sáwájú wọn nírọ́ nípa irọ́ làfáà yẹn pa fún yín ọ̀wá gbọ́rọ̀ gidi ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tí ń yí ọkàn ọlọ́wọ́n bá ní òun rọ kiri kára wọn pẹ̀lú mọ̀ wọn ọlọ́run gbogbo wọn òun capture wọn kò síbi wọn fẹ́ sá lọ lẹ́yìn náà agbára àwọn ọborí wọn kò síbi tí wọ́n fẹ́ sá sí bal huwa qur'anun majid ọlọ́wọ́n bá ní ẹ wá gbọ́ kùránì tó wà lọ́wọ́ tí ẹ̀yin mùmíní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ó tóbi ẹ̀lẹ́sàkíyèsí pẹ̀lú ẹ̀ síyáàkì àdìlẹ̀ àyà bi surati sabiqa sura tá a tú ṣáwájú bal huwa qur'anun majid fi lawhin mahfuz ẹ̀rí pé sura tá a tú ṣáwájú innahu laqawlun fasl òun sọ fún wa pé alukur'an ọ̀rọ̀ tí máa ń ṣe yàtọ̀ láàrin ọ̀rọ̀ àtòdodo ni wa ma huwa bil hazl kò kí ṣe ọ̀rọ̀ yẹ̀yẹ́ kì í sọ̀rọ̀ ẹ̀fẹ̀ láti ṣúrọ̀tì pẹ̀lú Qur'an ṣàtò tàwárí kìíní ẹ̀ ọlọ́run tún rí pítẹ̀ bí bal huwa Qur'anun ọlọ́run ọba ní Qur'an àwọn tí wọ́n ń pè ní ọlọ́run ọmọ tí wọ́n sọ tíra tó tóbi ni tó níye lérí tí nǹkan dáadáa wà nù rẹpẹtẹ gáìdì wà ń bẹ àpọ́nlé orí wà ń bẹ ọlọ́run ọba ní fi lawhin mahfuz kọ́pì Qur'an yẹn ó wà nínú wàhálà tá a kọ kádàrá sí tó wà lókè sánmà lawul mahfuz wàhálà ńlá kan ni orúkọ mi wà ń bẹ́ẹ̀ orúkọ tiẹ̀ náà wà ń bẹ̀ nítọ́ jẹ nítọ́ jẹ nítọ́ dà yàtọ̀ dáyé ìgbà tó kú ò nítí o ṣe ọ́ nítí wọn náà ṣe gbogbo ti wà ń bẹ̀ nítí ọba ṣe mẹ́jọ yẹ kò ní wá sínú ayé ẹ nítọ́ bá sì ti wà ń bẹ̀ kò sí ibi tó bá sá lọ ìjọ ṣẹlẹ̀ ṣẹ nínú ayé rẹ ni ọlọ́run wa ní bí gbogbo kádàrà yìí ṣe wà ń bẹ̀ Kùránì náà wà ń bẹ̀ lódìdí báwọn yẹn bá láwọn kó kó lérí alukur'ani karim ọlọ́wọ́n bá ní ọwọ́ ń bẹ̀ láyà náà ló tabdil ẹnìkan ò lè yí padà wọ̀lá tahrif ẹnìkan ò sí ilé dàrú bí ti ń sọ kùránì lórí ilẹ̀ ọlọ́run tún sọ sókè ẹ̀yin olùgbàgbọ́ òdodo eléyìí ni ìtumọ̀ suratu al-Buruj ẹ̀kọ́ òlà kọ́ ń bẹ̀ òun náà ní kí ọlọ́run bá búra pẹ̀lú sánmà àti gbogbo àwọn ààyè tí òòrùn àtòṣùpá máa ń sọ̀kalẹ̀ sí ọlọ́run fi ijọ́ àlèkè àmọ́ búra ọlọ́run bá aláàfin ìjọ jímọ̀ búra àtijọ́ àràfá ló búra lélẹ́rí kó ti lá àṣà ààbòl ọkùtòd ọlọ́run bá ní àti sẹ́bìlì àwọn tí wọ́n gbẹ́ kùtò lẹ̀ fáwọn olùgbàgbọ́ dodo wọ́n dẹ̀ dáná síbẹ̀ wọ́n dẹ̀ sùn wọ́n ọlọ́run bá ní kò ní dá fáwọn náà ọlọ́run bá aláwọ̀ sọ ara tí wọ́n dá ọlọ́run wá sọ ìdí tí wọ́n fi torí ẹ̀ jẹ wọ́n yà la ilaha illallah tọ́ba ti gbà sílá máa retí ọ̀pọ̀lọpọ̀ challenge tọ́ba ti gbà súnà máa retí ọ̀pọ̀lọpọ̀ challenge challenge ẹ̀yẹ náà jẹ́ kó dúró ọwọ́ tó ọwọ́ sẹ̀rẹ̀ onírẹ́lẹ̀ nìkan mọ́lẹ́ ẹ̀yà tọ́ba ti gbà ọwọ́ sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ oníwàdí olè ní súnà wọn làwọn yẹn pé fíìmù tó wọn sọ̀rọ̀ ẹ̀dá ìjà kí lọ fẹ́ máa sọ dókítà nìyẹn nígbà tó wọn làwọn òfin lówó àwọn òfin lówó sùn mọ àwọn òfin lówó jẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ní ẹ ọ̀nẹ́kọ̀lẹ̀ kàwé Islam lọ́lọ́ lè gbà ọlọ́wọ́n lè gbádùn tó dìde wọn ní kò sí yàtọ̀ lè di ẹ̀yà tó tó irú yàtọ̀ lè di àwọn ilé ká máa sùn yàtọ̀ àti àwọn káwọn tí wọ́n ń sun àwọn èèyàn kan tó máa wò àwọn èèyàn tí wọ́n ń sun ká máa fún wọn lè gbóná tí náà fi dérú kò àwọn ìláyé <laughs> ẹ̀dín sáré àtàlẹ̀ kan torí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀bá alá ọlọ́ọ̀bá ní wọ́n sàmà ìdá tìlbùrú jẹ́ ọlọ́ọ̀bá ní mo fi sánmà búra sánmà tó jẹ́ pé dáàtì liboro jẹ ó ní àwọn ààyè tó jẹ́ pé oòrùn àtòṣùpá wọn máa sọ̀kalẹ̀ síbẹ̀ wọn máa kọjá ń bẹ̀ wọ́n ní yahoo mi lè mọ ohun dẹ ọlọ́ni mo búra pẹ̀lú ọjọ́ àlìkèyàmà ọjọ́ tá a ṣàdéhùn fún mi èèyàn pé a gbé dìde a béèrè gbogbo ohun tó ṣe lọ́wọ́ ẹ̀ ọjọ́ àlìkèyàmà wọ̀ṣá ìdíhùn wọn máa ṣe ohun dẹ ọlọ́ba ni mo búra pẹ̀lú ìjọ jimá àti ìjọ àràfà kùtìlà asuhabul òkòdòdè ọlọ́wọ́n bá ní lọ́ọ̀ìnà asuhabul òkòdòdè jawabul kọsàm ọlọ́wọ́n bá ní mo ti gbé wọn jìnnà sí kẹ́ mo ti ṣẹ́bilé wọn gbogbo àwọn ìjọ agbẹ́kòtò anárídá àtìlíwọ̀kúndé àwọn ìjọ adáná adáná tínánà tó jẹ́ pé ọwọ́ ń kẹ́ záàtìlíwọ̀kúndé wọ́n fi igi wọ́n fi kóná náà wọ́n wá ọlọ́wọ́n bá ní idihun alẹ́ àkọ́ ọ̀ọ́dẹ àwọn tá a wí yìí àwọn náà wà nítòsí ibi wọ́n ti ń jó àwọn èèyàn ná wọ́n ò wọ́n lọ́ọ̀kan báyìí wa hum ala ma yaf'aluna bil mu'minina shuhud idihun alẹ́ àkọ́ ọ̀ọ́dẹ qa'id bí kẹ́yìn kan jòkó àwọn náà jòkó lọ́ọ̀kan kọ́ọ̀dù tí wọ́n ń wo báwọn èèyàn ṣe ń jóná. وهم على ما يفعلون بالمؤمنين شهود ọlọ́run ọba ní wọ́n wà ń bẹ̀ wọ́n ń rí báyìí wọ́n wọ́n ń fi rírì yẹn wọ́n fi ń gbádùn wọ́n fi ń rẹ́rìn wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wa ma naqamu minhum ọlọ́run ọba ní àwọn tí wọ́n ń jó níná wọn ò lẹ́sẹ̀ kan tí wọ́n ṣẹ̀ illa an yu'minu billahi al-aziz al-hamid bí ìbá jẹ́ pé wọ́n gbọ́ ọlọ́run ọba Allah ọba dẹ́dàgbọ́ ọba tó tóbi ọba tá a máa yìn wọ́n gbọ́ ọlọ́run gbọ́ náà lẹ́sẹ̀ ọba ẹyọ kan tó dá gbogbo nǹkan alladhi lahu mulku samawati wal ard ọba tó jẹ́ pé òun ló ní kápá sámà tilẹ̀ wallahu ala kulli shay'in shahid ọba yìí náà lọ́ba tí nǹkan kan ò sì pamọ́ fún innal ladhina fatanu lil mu'minin ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n fìtínà àwọn mùmìnì ahraku al-mu'mini tí wọ́n ju àwọn mùmìnì níná wọ́n sun wọ́n ná wal mu'minat lọ́kùnrin wọn àtòbìnrin wọn wọ́n sun wọ́n níná thumma lam yatubu lẹ́yìn náà wọ́n tún wá túbá falahum adhabu jahannam ọlọ́mọba ní ìyà jahannama ń retí àwọn náà iná jahannama ń retí àwọn náà àwọn ni wọ́n ní walahum adhabul hariq ìyà tí jónilá ń retí àwọn náà a máa jó àwọn náà níná lọ́rùn àwọn ọ̀wá ní jáde nínú náà yẹn mọ́ innal ladina amanu ọlọ́mọba ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá náà lọ àtàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tún wà lẹ́yìn wọn wa amilu salihat tí wọ́n ti ṣe rí tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lahum jannatun tajri min tahti al-anhar ọlọ́run ní a ti fi àlìjánà kalẹ̀ fún wọn àlìjánà tó jẹ́ pé oríṣiríṣi omi ni wọ́n máa sàn lábẹ́ tí wọ́n máa gbádùn nínú àlìjánà wọ́n wà máa bẹ́ẹ̀ lọ gbére zalikal fawzul kabir ọlọ́run ní kéèyàn jèrè àlìjánà náà ní èrè tó ga jù téèyàn máa ń jẹ láyé inna batisha rabbika la shadid ìgbanimú ìyà ọlọ́run ọba kọ́lọ́run gbàyàn pẹ̀lú ìyà ó lè ọlọ́mọba ní iná bá ti ṣàrọ̀ bí ka aláṣẹ dídà iná huwa hu wa yóò ẹ̀yẹ́dẹ̀ ọba yìí tí ó dá ọmọ èèyàn yóò dẹ̀ tún dá padà ọlọ́run tún dá padà ju alikiyama yóò tún gbé dìde wọ́n wọlé ka fúru ọba yìí lọ́ba àforíjì ọba tó gbọ́ àwọn ẹni rẹ̀ fàálù ní máa yọ níyìí ọba yìí ní sì máa ṣe tó bá ti wù ú tẹ́nìkan ní di lọ́wọ́ àtàkà hadithu lè jóná dẹ̀ ọlọ́ni rẹ̀ Muhammad ìjẹ́ ó ti gbọ́ làbárì nípa àwọn ọmọ ogun àwọn ẹni bí àwọn ọ̀tá àwọn anábì ọlọ́run Fir'auna wa Samuda àwọn ọmọ ogun Fir'auna àtàwọn Samudawa àwọn ìjọ anábì Saleh Fir'auna wa Samud ṣó ti gbọ́ nípa àyàtà fi jẹ wọ́n nígbà tí wọ́n sọ̀tá àwọn ànábì ọlọ́ balilẹ̀ ní kafaru fi tẹ́gìrì ibẹ̀ ọ̀nà wọn bá ní àwọn kèfèrí èyí wọ́n fi gbà Islam wọ́n mọ̀ wọ́n mọ̀ pàwọ́ òjíṣẹ́ nírọ́ bí wọ́n sì ń ṣe nìyẹn òkú tó dé ọlọ́wọ́n bá ní òun ọlọ́wọ́n bá ká wọn o ọwọ́ àwọn ni o òun mọ gbogbo wọn òun sì lágbára lérí wọn bal huwa Qur'anun majid ọlọ́wọ́n bá ní Ah, ó tóbi púpọ̀ ẹ má fọwọ́ kékeré mu ẹ má kà á ẹ má lo tọ́wà ń bẹ̀ ẹ má pè tọ́wà ń nírọ́ o fi lawhin mahfuz kòrán tó dé pé aṣọ aṣọ àtọ́jú ẹ̀ sínú wàhálà àtàṣọ wàhálà yẹn ni wọ́n kọ kádàrá sí lawhin mahfuz ọlọ́run ni láwùhìn yẹn wà láàyè mahfuz aṣọ nǹkan kan ò ní débẹ̀ dípò tí wọ́n change ẹ̀ àbí tí wọ́n dànkan rú ọlọ́run kùrán gangan òun náà wọn bẹ̀ kádàrá rẹ̀ wọn bẹ̀ kùrán wọn bẹ̀ láhùn mahfuz láyà náà ló tadbil wala tahrif ẹnìkan ní yìí kankan padà nínú aráàfin koran bọ́lá ti sọ koran nísàlẹ̀ lọ́sọ̀ lókè ọba bẹ̀rẹ̀ ọba nínú àánú rẹ̀ gbogbo olùgbàgbọ́ òdodo tí wọ́n ti fìyà jẹ tí wọ́n ti lọ ọlọ́mọsàbà kẹ gbogbo wọn gbogbo àwọn ẹni bí àwọn kèfèrí tí wọ́n túbá tí wọ́n fìyà jẹ àwọn ẹni ọlọ́run ọlọ́run fi wọ́n lérí ipa agbọ́ ọlọ́run gbọ́ àwọn ṣe súnà yìí ọlọ́run àbúrò nínú àánú rẹ̀ ọlọ́mọṣà bá mú kó fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo ọ̀tá tó lanú lẹ̀ báyìí tó lóun fẹ́ rẹ́rin wa gbogbo èèyàn tó lanú lẹ̀ báyìí tó lóun wá aburú èyí tó ń fẹ́ lọ́mọ wa lẹ́sẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n gbàgbọ́ tí wọ́n ń sọ wa lọ́tún sọ wa lọ́sìn tí wọ́n fẹ́ fi àjẹ wa wọ́n fẹ́ fa burú ṣe wa abẹ́lẹ́ ọlọ́mọṣà gbé wa lékè wọn ọ̀tá ọ̀kan ọlọ́mọṣà gbé wa lékè wọn ọ̀tá akọ̀rọ̀ ọlọ́mọṣà wa lékè wọn ìgbàgbọ́ náà ọlọ́mọdé kú ọlọ́kùnrin nìkan kí sálọ wọn tí wọ́n ti lọ lè gba wọ́n tó lè gba ìgbàgbọ́ mi tí wọ́n ti kú ònú ìgbàgbọ́ Islam látara ìṣòro àbí challenge ayé ọlọ́mọdé dáhùn padà sínú iman ọlọ́run dáhùn padà sínú Islam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود